وشر الأمور خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا إنا إنا اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم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 lẹ́yìnà a máa tẹ̀síwájú nínú ìjọpọ̀ pẹ́kọ̀ sí àwọn tí a fi ní ṣàlàyé fúnra wa nípa àwọn ìdájọ́ àti àkóyí afẹ́gbàwọ̀ láti mọ̀ tí a sífàtọ̀ sọ́lẹ̀ nàbí jẹ́ sallallahu alaihi wa sallam fi ṣe ti Allah subhanahu wa ta'ala tí ṣe ti Ànábì sallallahu alaihi wa sallam ọlọ́jọ́já ni wọ́n ti tẹ̀lú ọjọ́ lè ọ̀rọ̀ ìgbẹ̀rún àdánwò ní fún àtọ́ àti gbangba ní sọ̀rọ̀ ṣùgbọ́n ṣọ̀fẹ́ ní ọlọ́run tó wá kó ní ìgbẹ̀rún gbogbo tí a bá máa sọ fún wa máa ṣe àjẹ́ tó ṣe Thank you. لا يتقاط الصائم فسد فيها أن الله يحب عباده ولا يحب وقد رأى الشارع الخفيف بالصائم الصور معروف أن الحرج إذا فعلها فيريد هذا ابنتها. ما يباح المشترك في فعله ما يباح للشاغل فعله ẹni tó ń báwẹ̀ tó ń báwẹ̀ fún Allah subhanahu wa ta'ala àwọn ọ̀tọ́ tí ó lè ṣe ìfúnba ní ó ṣàlàyé mọ́bìnrin ilé láti lórí ọpọlọ ara rẹ̀ kọ́ ní àfihàn in tí ó mú má débi àwọn pẹ̀tà ọgbọ̀nà jẹ́ ìṣẹ̀lẹ̀ àti láàrín pẹ̀tà wọ́n wọ́n jẹ́ nílé ìpínlẹ̀ pẹ̀tà ọ̀rẹ́gbẹ̀rẹ̀ láti inú al-Qur'an àbí láti inú Ọpọlọ mi ènìyàn abáníká máa ń gbé ogun nǹkan sórí ọpọlọ mi ènìyàn nǹkan tí ìpínlẹ̀ tẹ́tọ̀ ó pa gbogbo ẹ̀ nǹkan míì tó jẹ́tọ̀ ọpọlọ lè sọ fún wa pé èèwọ̀ ni nǹkan míì tó dẹ̀ jẹ́ èèwọ̀ ọpọlọ lásán lè sọ fún wa pé ẹ̀tọ́ ni bọ̀kí láfi máa mọ ẹ̀tọ́ kílẹ̀ láfi máa mọ èèwọ̀ إنما ذلك برجوع إلى الكتاب إلى الكتاب والسنة أقبل أتنو كتاب أتنو السنة أبا بواسف وطي لا يتفعل لا يتفعل ما يباح إن كتاب لا يوقف ولا يوقف ولا يوقف ولا يوقف ọpọlọ lè sọ fún wa pé mọ́tẹ̀lẹ̀ ọpọlọ lásán jẹ́ àmọ́ mú pé àgbóyè islam tọ́lọ́m bá ti wá lẹ́tọ́ ni ó ti dìkí ní jama ó ti dẹ̀tọ́ tọ́lọ́m bá ti ní èèwọ̀ ni ó ti dìkí ní jama ó ti di èèwọ̀ àbájúwá ni láyé ṣúkọ̀ àbìlò ẹrù tó gbọ́dọ̀ ní ìgbèjì ẹrù wo ẹrù tó ní àtàà الطاعة أي طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم ẹni tó ṣe gbó lápọ̀ yí Al-Qur'an àti Sunnah kò gbọdọ̀ níyè méjì lórí pé anna Allaha yuridu bi ibadihi àlùsù pé ìtọ́lọ̀wọ̀ ọba fẹ́ fún àwọn ẹrú rẹ̀ ìtọ́lọ̀wọ̀ ọba fẹ́ fún àwọn tí ń gbáfà fún alìlúṣù ilẹ̀ ìgbòrúfẹ́ fún wọn wà láyé orí ìdúbí ìmú lọ sí in tí ó máa dàbí ìlera ọlọ́ọ̀bọ̀ fún wọn aṣáàrẹ̀ ìṣàkíyè ó ti fi gbà láìwò kalẹ̀ fún wa níbi àwọn ìjọba wà rọ́fà àfẹ́lẹ̀wò ìdá pàdà ó wá gbé ìjẹra tẹ́lú ọmọ fíìlì pé kí ní ìwọ̀n wà pàpọ́ sí pé pẹ̀lú ẹ̀ ìgbàláyì rẹ̀ wá láti lókè ní jama láti wà nìta lọ́sọ̀. Àbá aláàmà wá àwọn ìgbàlẹ̀ rẹ̀ yọ kọ̀ọ̀kan bí àdìláti ha, bí máa rá bí àdìláti ha. Náà. Àṣọ́ Àkọ́kọ́ inú mọ́sálà nìkan tó gbáwẹ̀. Ṣùgbọ́n bá kí àwọn áyà tó lọ síwájú ibi àlànà bá ṣe rú tó fi dérí wa kúrò wa ṣe rán حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الصفر ìjọ́ mi wá mọ́ ń bẹ ẹni tó ń bá wẹ̀ tọwà jẹba lélé tó níyàwó lásìkò sáàrì àti bí fọ́ sáàrì wọ́n ti wá dára jẹ́nàmà àtọkọ àtìyàwó èyí tó jẹ́ súnnà fún gbogbo bá lè lé ìlíkìlẹ̀ hádìl hàlà òun ni pé èyí tó dáa jùlọ súnnà ní kámọ̀mọ̀ gbé jánabáṣà kámọ̀mọ̀ gbé jánabáṣà ká méṣù ọ̀pá àwẹ̀ tán nígbàtà bá ti parí jánabáṣà wọ́n lọ́nà fi ṣàyẹ̀wò pẹ̀lẹ́ ò bá tẹ wà rí méjì pé à inú rọ́gbọ́ dáṣú níbi ní ìfúnrún ní kò pọ̀ èrò pé mo lè gbọ̀rọ̀ báyìí wọ́n àti léjì kí ni ọ̀dọ̀ ní tàgbàlá àlùwàlá yìí ò sọ ẹni ìyẹn dẹni tó mọ́kù pẹ̀lú jẹ́nàbà àmá yóò gbé kúrò ní pé هذه السنة هذه سنة ẹni tó dára jẹ́nàbà tó wá sí alwàlá alwàlá yẹ̀wò sọ́dẹ̀ ni tó mọ́gbò nínú jẹ́nàbà kọ̀kọ̀rẹ̀ lọ́mà kọ̀kọ̀rẹ̀ ẹni tó dára jẹ́nàbà tí ó wẹ̀ ẹ̀kín bẹ́ra lòun náà àmẹ́ni tó sàlwàlá kó tó sùn kó lóore ìyẹ̀wò lẹ́yìn ó dára jẹ́nẹ́bà náà ní kó mọ́ rí láti èyàn lè jẹ́ bá dára jẹ́nẹ́bà tán ó lè fẹ̀yìn lélẹ̀ jẹ́ àmọ́sọ́ ti kó bẹ́ sùn mọ́júmọ́ ìyẹ̀gbó àti tìdé ọ̀rẹ́wẹ̀ ìyẹn ló dájú èyàn wá lè wẹ̀ ìyẹ̀gbó àti tìdé lọ́rí ṣe àlùwàlá èyàn wá ṣe bẹ́ẹ̀ ìyẹn wá sùn tẹ́rin tó bá wá sùn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àwọn onímọ̀ aláàárẹ̀ ìgboro lẹ́yẹ àmọ́ هذا نوم مطروب هذا نوم مطروب oorun tó sùn yẹn oorun tàà kò ìlà àṣẹ kò sùn èyí tàà fẹ́ dandan ní kó wẹ jẹ́nàbà kò wá lè wẹ kó ṣe àlùwàlà wọ́n sálà tó wá tòwá níbi ìwé ìṣẹ̀lẹ̀ pé ó wá jẹ́ sínú àwẹ̀ láwá wá ẹni ó dára jẹ́nàbà àtàlẹ́ ìṣúná gangan ní káwẹ̀ yìí kò lè wẹ̀ a ní ìdókòwọlé ní ká ṣàlùwàlà ṣàlùwàlà àbókí ẹ̀ṣà alálò àlá rẹ̀ kò sọ́ di ẹni tó máa ó wá tàbí sí sáàgì àbí sáàgì náà ni ó bára ní sétọ̀ janabai ó wà ní sáàgì sọ ma parí ló kọ́ ọkọ̀ dámẹ̀ pé tó dánú sáàgì ní kágbìgbè jama'a àwẹ́ ti ó túnmọ̀ sí pé ó gbé jẹ́nàbà wọnú àrùn táwẹ̀ rẹ̀ lálàáfíà kò lálàáfíà láwọn tàbí ẹ̀kùn pé ààrá lẹ́yìn àyùbá ẹ̀mìṣọ́ àti ilé ìwà nínú gbàgbà àwẹ̀gbàwẹ̀ láyẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ láyẹ̀ àmá máa ń jà láti fi iná wá ń wí ni pé ọdìkì ìdágún mẹ́jọ àárọ̀ ìgbé ìdágún mẹ́jọ àárọ̀ sáwẹ̀ ni ó bàjẹ́ àwẹ̀kọ́ ni ó bàjẹ́ àmọ́ yóò sọ ẹni pé ọ̀ṣẹ́ ẹrú rẹ̀ wájú ọlọ́run ìdí ni pé sọ́ọ̀ ní kí àṣùgbà at least ọ̀sá àti kí ni jẹma ọkẹ̀ àṣùgbà tó bá ṣe tó wá bí lè mú ìdágún mẹ́jọ àárọ̀ lára ẹni náà kí àṣùgbà tó ló gbọdọ̀ wẹ̀ síwájú kó tó lè kí ó tó lè ṣe ṣọlá àmọ́ pé fájìmù ń bá lórí ẹ̀ àdáàkùn ìmàjọba àkó ìṣà ẹ̀mù ó sì lẹ́rìí ilẹ̀ ilẹ̀ ọlọ́wà nínú dáadọ́gbà Muhammad sallallahu alaihi wasallam náà ìbọn ṣe pẹ́lẹ̀ àmìfájìmù ó pé bá nẹ́bí sallallahu alaihi wasallam ànábì sì ní jẹ́nẹ́bà Ànábì ó ṣẹ̀ṣẹ̀ wá wẹ̀wẹ̀ ìjẹ́dọ́bà bá àtàlùfàtẹ̀ lẹ́yìn ìgbàtàlùfàtẹ̀ àti ìjọ. Ànábì ó sì gbà wẹ́jọ́ náà sọ̀lọ́bà Ilẹ̀ wà fún kìí gẹ́gẹ́ àwọn sábà àṣùkúnra wa. Ànábì, ọkọ̀ ànábì a máa ń wádìí rẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe máa ń wádìí gbangba ànábì sọ̀lọ́bà àṣùkúnra. Nìkìlá

Àyíwá, torí bá lẹ́bí ṣọ̀lá àtúnlá, òjíṣẹ́ tọ́lọ́wọ̀ bá ń fún wa ní, oúnjẹ lábẹ́mọ̀ ìwò kọ́ sí, táà bá wá mọ kọ̀rọ̀ rẹ̀ yẹn, kọ̀rọ̀ tí wá náà báwò láàbẹ̀ fẹ́ pàtẹ́kẹ̀. Wọ́n tá bá kí mọ́ kọ̀rọ̀ àtẹ́bíkẹ̀ bá lẹ́bí ṣe rí nínú lé ní àwọn oṣù náà sí láì nínú òkúnyẹ kọ̀rọ̀ rẹ̀. Ló bí yá Nabi wá ṣe bí kébò lànàbí ìṣe mọ́ ṣe bá dà tó lóòrùn láwọn ìyàwó àjọ́gbìn láti ẹ̀kọ́ ṣe sọ mọ́ àwọn náà pàmọ́ tó rọ́bà pé ẹ̀kọ́ tẹ́fẹ́ mọ́ ní ànábì ìṣọ̀lá àṣọ́lá ànábì mọ́ ń sùn lóòrùn èsì mọ́ níbi ìyẹn náà fílá bó wá ní ẹ̀yìn ìyàwó àá ànábì fi lọ́pọ̀ láyà pẹ̀láwà rẹ̀ dáadáa Ànábì àmọ́ ìgbà rẹ̀ gbà ní ṣúdá tẹ́mọ̀ pé àdúkò ní ṣùgbọ́n. Ànábì ó tún fún àwẹ́ ẹ̀lẹ̀ láwọn àsìkò mí ẹjọ́ bí àbí ètì ẹgbà rẹ̀ ní lẹ́yìn Ramadana. Ó dẹ̀ káwọn sáré ìgbà táwọn gbọ́ yóò ká ánìyàn takà lúwà wọ́n fojú kéré ẹ̀ sí ẹ̀rọ ti adára ní ìtún wọn ṣiṣẹ́ kéèkéè kí wáyìí. Àmì ìwà ni wẹ́ ṣe mọ̀ fọ́lọ́ ti forí gbogbo ẹ̀ṣẹ́ kí ẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ lè kiri èyí olóúnjẹ wọn ọ̀sán máa gbogbo ayé ti ní agbẹ̀lẹ́ máa dìgbà ìtàní àṣẹ́yìn ni wọ́n mú à lọ́rí ní tèmi ọ̀rọ̀ níyàwó tèmi ìlú òkè ìfẹ́yàwó kàkà ìlíyàwó ìkan ní àmì tèmi ní oṣù lóòrùn wọn òun rábílà ní wọ́n ti jà sí gbọ́ gbogbo nǹkan gbọdọ̀ máa ní kí ìjọba àlà adábíwá jáde sí wọn tí ẹ̀yìn rẹ̀ ẹgbọ́ o bí mo ti rí lẹ́ti gbọ́ o àbọ́jẹ́ ẹ̀fà máa tọ́bá léyàn mọ́ ọlọ́run jù onímọ̀ pọ̀ ọlọ́run jù lọ tọ́bá sì léyàn mẹ́gbẹ́gbẹ́ ọlọ́run gbogbo tẹ́gbẹ́gbẹ́ sí ohun ẹ̀ déjì kankan ó bẹ̀rẹ̀ ọlọ́run jù lọ amẹ́bìn náà lẹ́gbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n wò mí mo máa ń gbàwẹ̀ mo máa ń tún nígbà mi mo máa ń bí ìlú ìgbẹ̀nà bí láàrín sí tó máa ń ṣóhun wọ́n àtàzá wọlé ìsáà kódà mo máa ń súná wọn dàgbùgbẹ̀ fàmà rọ́gbíbà عن sunnati jàmbọ̀dù ẹni bá fi láàrín àbẹ́ tí mo là alẹ́ ẹni bá ilé gbé lẹ́ tàlé ìṣàkíyè ìṣọmọlẹ́yìn àti ìṣọmọlẹ́yìn ṣòdí ni ẹlòmí jẹ́ sí irú bí a ń lọ wájá ìnábìdé ìgbàláàjì débẹ̀ ni ká máa sọ̀rọ̀ ànábì láṣù máa gbàǹdà rẹ̀ ká máa kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ànábì àti tí ń ṣẹlẹ̀ ní gbàǹdà àmọ́ ẹgbẹ́ yìí tààrà àmà mọ́gbé ẹ̀pá rẹ̀ alẹ́rìnlẹ̀ ọ̀rọ̀ sọ́lọ̀lá tààrà wádìí ẹ̀pà wọn ní mímọ̀ ìtò bá dá pàlú ẹ̀lá mọ́ wádìí ìtò bá dá ọba lọ wádìí àwọn ìlú ìjọ tí ń rí pé ìtọ́ sí lọ ń gbọ́ ìtọ́ sí ń gbọ́ tó ní mímọ̀ ìtọ́kù sí ẹmọ́ wọ ìlú ilé ìkọ́ ni mo fẹ́ ti mo mé náà ti mo ń ké lọ́dún ní mímọ́ ẹ̀kọ́ táà fi ẹ̀kọ́ lára wọn abájọ́jọ́ àwọn kan pọ̀ sọ̀tọ̀ àtúnlá ànábìtìlẹ̀ lọ́dọ̀ ti wà púpọ̀ ebe ní ní eré olórin gbogbo táà ló bí mọ̀ sí pé bàbá náà ṣùgbọ́n yàn Islam ẹnìkan ní àbá ẹnìkan ní wàádìí ẹnìkan ní dòtó ẹnìkan ní professor ah èyí tí máa ń ṣe gbogbo èèyàn tí wọ́n ṣàwọn táwọn náà bá ń bí wọ́n lè àfáà náà tó wá fíru báyìí kúrà ọmọ ṣe pé wọ́n tó wá lọ́mọ ṣe pé ọ̀rẹ́pọ̀ gidi kọ́ lóòrùn àbáyàn ọmọ ìlú alákùnrin àrùn ẹ̀lú ìyẹn bá tẹ̀sọ̀ bá àṣọ́rọ̀ bó ṣe àbíkọ́ lọ́wọ́ jẹ́ máa àìṣà ìbá tẹ̀sọ̀ bá àṣọ́rọ̀ ìyá ńlá wa àìṣà yàwó àjọ́bì ni wọ́n ó mú sárámá yàwó àjọ́bì ni wọ́n rí ẹni alifájírù ma ń bá náàbì láìpẹ́ ìgbà wọ̀hún wà jónù bó bẹ̀ anábí ó sì máa ní jẹ́nẹ́bà lára látara àwọn ará ní rẹ̀ anábí ó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀rẹ̀ jẹ́nẹ́bà wọ́yẹ̀ sú ó sì gbà ọjọ́ náà Abdullahi bin Mas'ud radiyallahu anhu wa ثم تركت الغسل عمدا حتى أصبح wọ́n ni mo wá mọ̀rànmọ̀ mo wá fi wíwẹ̀ jẹ́ nọ́mbà kalẹ̀ tánìfàdà ti wá yọ láfíyẹ̀mù náà ní ìmìnà sọ̀rọ̀ ó ní tí mo ṣe yẹn kò kọ́ dí mi láti gba wẹ̀wẹ̀ ìnáma àtẹ́rí tó ha mo súnmọ́ yàwó mi lásìkò tí mo súnmọ́ yàwó mi wà ní àtẹ́ hẹ́tìlónì ẹ̀tọ́ ló jẹ́ fún mi nígbà so òru téèyàn ti tẹ́ òun ni ó sọ bí àyẹ̀ lùtọ́ a ti wá ṣe ìtẹ́gbà tó lẹ́tọ̀ọ́ ṣe ti jẹ́nàbà láwá wà tàbí kọjá àgbàyànwò adẹ́ tó ìyẹn òkú bá kágbà gbogbo ìtàgbé yìí a ń sọ bá wọn tó lọ́pọ̀ nílé tó nílé ní oníyàwó nínú ẹni bá ṣe lọ́nà àrámù tó ṣe àgbákò wà lọ wọn lọ

Àìjẹ́ tó ní tó ní ìbá káwọ́ láti kí wọ́n gbọ́dọ̀ mọ́ ṣàbò àlá, ń gbọ́dọ̀ mọ́ rí pápò níbi gbogbo àbò àlá tí wọ́n máa ṣe. Níbi kò ṣe ṣe náà, kò sọ pé àfi nínú bàbàbà, àwọn fàwà sọ pé Anábì òyìnbó aláwẹ̀ ẹgbẹ́ àtọ̀sẹ́ni tí ìṣàláwẹ̀, anábì tí gbogbo ọ̀rọ̀ ẹ kalẹ̀. Fàfihàn àtàbí ilé ìtawà gbánúrà lẹ́bì yìí, ẹ̀rí ìtọ́ka ń bẹ́lẹ̀ fún wa lórí pé ìmọ̀ rẹ̀ pápò bá láwẹ̀ àti fẹ́ni tí ò kí ń ta láwẹ̀ níbi gbogbo àgbàlá tí wọ́n bá ń ṣe àti gbogbo àti wọ́n bá ń kí torí pé kárípà àdábì fẹ́ yọ aláwẹ̀ lẹ̀ ní àdábì yọ ọlẹ̀ ìkan náà sọ́fà bàbá láìta àdèyí bàtà mẹ́rin sálàyé bí ó ti bàjẹ̀ àlọ́ aláwọ̀ àdábì wa ni wà bá lẹ́sìbìlì ṣe ṣà àdábì ní omi tó fẹ́ mọ́ fi símú yẹn méjì ọ̀pọ̀ fi símú dáadáa ìlà àǹtàkùnà sáà àti tó bá jẹ́ nígbàwó ó lọ sí ẹgbẹ́ òwò bá gbáwẹ̀ fi omi símú dáadáa tẹ́ẹ̀tẹ́ tẹ́yà bá rẹ̀ fi omi símú túmọ̀ rẹ̀ ní pé omi tá a fi símú lè kọjá ó sì mọ́ lọ já padà níbo amọ̀lọ̀ sílẹ̀ lọ́nà ṣùgbọ́n ní kí máa ṣe ń bẹ̀rù àwẹ̀ máa fi ọ̀rà dé ṣe ní kílẹ̀ jọmọ́ ṣe ní tó sí ẹlẹ́lómi ti máa ṣàgbàlá onálófẹ́ ṣe ṣèṣàkó wíwà ọgbà ìṣèṣàkó ti wọ́n fàyà àpàlá ìbáǹkọ́lọ́ ní ilé ọ̀gbà kí lọ sí ọ̀gbà pàlọ́ Àwọn fọwọ́ kan lè kí lọ sí ìjọba ọmọ ọ̀gbọ́n láti mọ́ ṣe ṣe ṣàpù. Ọ̀bù omi wáyé. Ìṣìṣàpù máa ń lọ pẹ̀lú afẹ́fọ́ ẹnu ni tá bá ti gbó omi àgbà lásọwọ́ a wà mú omi yẹn àbùsẹ̀ ni ó máa wá kú kí n kí ní pàkọ́yá ó gbọ́dọ̀ bẹ́tù ọ̀pọ̀ ṣẹ́kù nínú ọwọ́ rẹ̀ èyí tó bù sẹ́nu ìyẹn ni wàá gbó digidigi ìyẹn ni mọ́ torí làbúdà mi antabot ó bá ti wá gbó ọkọ̀ ọtú ọ̀tìṣẹ́mọ́ndé lẹ́yìn tàhárẹ́ ọ̀tìṣẹ́mọ́ndé tó wá ní kí n kí ní tó wá ṣẹ́kù níbi ọwọ́ òun lábẹ́lọ́bí ṣe ṣe ṣáà ó wà gbé síbi ihò mú rẹ̀ báyìí ó wà fà á sókè ó wà mú ọwọ́ òsì rẹ̀ ó wà gbé wá síbi imú ó wà fi fà á padà fífà á símú yẹn ó ní ìsìnṣà fífi ọwọ́ yìí tí bọ́lẹ̀ padà ó ní ìsìnṣà ó ní máa dá àrísùnà àrísùnà so omi tá a bá bù tá a fi sẹ́nu pa àrọ́kà tá a ṣe láàfin sí mú àásì fín àbọ́ mọ́jú ọpá ẹ lórí at the same time báyẹ̀ tó fílé ṣe ṣà fín sókè kò wá fọwọ́ sí yìí síbi òkè mú báyìí kò fi dá omi yẹn padà á rí ìṣòlù á rí yìí ṣòlù àmọ́ ìdílé alùpùpù mẹ́sàlù aláwọ̀ báyìí èyí ìṣòkù ẹ̀kùn àmọ́ pàdé rẹ̀ tó ti túnmọ̀ rífà ní sàlù àlá kò bá súnmọ̀ mọ́ kí a rí ìjọba kò bá súnmọ̀ mọ́ so ìjọdá náà tí wọ́n sọ fún sàárè pé wà bá electric ṣẹ̀ṣà make sure pó fi omi sí múlò kòngó kòndókè ìlà alìtẹ̀kúrẹ́ sàárè àbí tó bá ṣe pé ọ̀gbà àìlẹ́bìsọ̀lá àṣọ́lá tó wá sọ ilé tó yọ aláwẹ̀ẹ́lẹ̀ níjọ́ tó ń sọ̀rọ̀ ṣẹ̀ṣà ìgbàtà ìgbẹ́bì sọ̀rọ̀ pápó tó yọ aláwẹ̀ẹ́lẹ̀ lọ́wọ́dà aṣọ́kọ̀ àyà òmùwẹ́tí la àmọ́rùtòrò ìṣẹ́wàá ẹ̀yìnlá kò lè أو عند كل صلاة البيان واضح bẹ́ẹ̀rẹ̀ mo ṣe wá jẹ́ pé rírun pápò yìí ó wà á ó wà jẹ́nẹ́rà á jẹ́nẹ́ràláìjẹ́ rẹ̀ ní gbogbo àṣìkò kò bá jẹ́ ilẹ̀ zàwà kọ́bùnà zàwà áó ọwà àdá kò bá jẹ́ rífọ́ ohun tó yẹ kó dáadáa áó bá àdẹ̀ zàwà ọlọ́wà kí ló máa wà fáà mọ́rọ̀ ìwà ní kí àwọn ìmí nínú àwọn mọ̀láàrí wọ́n dúó pé aláàrẹ̀ tí a bá ní pápò kò lè ìrún pápò yẹn bá àjẹ́ ṣàwà kò lè ìrún pápò lẹ́yìn tí oòrùn bá ti yẹ̀ kúrò látàrí ipé tásìkò zóòrù ti wọlé wọ́n ní ṣùgbọ́n ó lè ìrún pápò yẹn qabla zawal qabla azawal tó di pé oòrùn yẹ̀ kúrò ní àtàrí البيان وهذا، نعم هذا لا دليل عليه هذا لا دليل عليه ايوه الذي شرطه قبل الزوال او بعد الزوال شتا باجو قبل الزوال او باجا بي او باجا so before kí zuri tó tó bàjá bí ó bàjẹ́ ẹgbẹ́ náà ni láfà tí zuri bá tó meanwhile islam ìnira tí islam mò fẹ́ fún wa òun lẹ́fẹ́ mọ́ ẹfẹ́ create forcefully àgbàránù ààrẹ àgbàtúmà rẹ̀ ìtumà rẹ̀ ní pé àwọn tàkọ́ yálà pé gbogbo ẹni tí bá ń gbáwẹ̀ ní táwọn gbé lórí wọn gbogbo ẹni tó bá ń gbáwẹ̀ tó bá tún di àsìkò zawal aláwẹ̀ tí mọ́ ń fìlì àwẹ̀ àìjẹun ó ti fàkálàwẹ̀ mọ́ fìlì rí àìmọ́ yóò ti fàkálàwẹ̀ mọ́ fìlì òǹgbẹ àwọn ní ìtòyẹ́ ó wá bẹ́tà kó mọ́ wùlẹ̀ tí ti sàtánì ìtẹ́ tí ó jọ pé ń jẹun àbí sàtánì tí ó jọ pé ó fìlì múmu lórí wá débi pé mọ́rin pápò lẹ́yìn ìjàwá wọ́n àwọn bá débi pé mọ́wẹ́ lẹ́yìn ìjàwá pé ìgbà tó ń nípẹ̀ oníkọ́bùlá ìjàwá rádà ládàlá ara ládàlá àrẹ̀ ìgbòṣàtò ìlú lára àwọn ṣọ̀rọ̀ àbájúwà lè báyà àìyè tó wájọ́ lọ sí wà tẹ́ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ìwà fún agbórí ìgbẹ́jọ́ rẹ̀ tí wọ́n mọ́rún pápò gan abúláyé mọ̀kànlá ọ̀bẹ̀ làkúrú ẹnu làmìẹ́kùn yàrá ọba asẹ́lẹ̀ ìṣèwádìí ìṣàjò àìmọ́ ìgbà ní wọ́n sọ pé kò sí láì yóò ẹni tí bá ń gbá rẹ̀ kò rẹ̀ pápò sí قل ما رأيت أحدا أدوم سواك الوسائل قل لي سيرة كذلك ما قال بقوم بات ما قال من عمر بن الخطاب طط عمر بن الخطاب عمر بن الخطاب بقوم جاء من ìyá ìtútọ́ bí ìwárà mi olóòwò lẹni tó ní pákò tó ọmọ olófẹ̀dá sí pé pákò tí ó mọ̀ mọ́ ń lò pákò pípẹ̀ kìí sábà lo pákò tuntun ìyẹn fatáwọn mí ìtún bá dìmú látara sáàbù àwọn mí bá dìmú àwọn àtàbí ajá sí pé pápò táa lè lò onílé pápò tí ó dèdè àwọn yóò gbé yíwa tí ó lè gbé máa dèdè pápò tí wá lé dèdè àgbàgbà rẹ̀ àwọn ní òpè ó ní pé atúnrẹ́rí mi náà látọ̀dọ̀ Abdullahi ibn Umar àti Abdullahi ibn Abbas sáwọn náà máa rí pápù Abdullahi ibn Umar ọmọ nílà bá kò sí bí tó green lè sọ ìfànàwò ṣẹ́mọ̀ túnmọ̀ pápò tó green tí ewé tútù tí ó ti tẹ̀. nínú wúnà láti sọ pé òpó aláwẹ̀ òsílá ìfìkáláwò ó pọ̀rọ̀ rẹ̀ ibi àwa ti wá lóde lónìí láti wá lo paint àti toothbrush kí wá nìdájọ́ rẹ̀ ìdájọ́ pápò náà lò náà ni àmọ́ àbówà wá sí kàṣádàrí ìṣẹ̀lẹ̀ àṣọ́ra kí ni má lọ rí di pé ọmọ lọ rí gbé pẹ́tì yẹn ni ìyẹ̀jọ́ yọmọ kéèkéé lọ́wọ́ sáàlú àwọn ọmọdé ní ó sì máa ńlá pẹ́sì aṣọ pẹ́sì bí swíṣì tó máa ńlá àwọn màmí náà bẹ́ tí wọ́n mọ́ sí báwọn wọ́n tó bá mọ́ sí bẹ́ẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ báwọn àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti rẹ̀ ọ̀sìn tí wọ́n náà gbọ́ bí ṣọ́bá torí rẹ̀ lè sọ ìjú ìṣọ́lọ́wọ́ ni ma na pèsè pèsè street yíde kí jama ọmọ fi fọ́nù tàbára bí fọ́nù àmọ́ ìtúdàkùn tó ń gbọ́ na ìtúdàkùn náà ma gbé nìmá tí a ma ti wá ń gbáwẹ̀ tó bá ilé ti gbé ní àwẹ̀rẹ̀ ti dáhùn sára rẹ̀ bá ti ti já àfihàn oúnjẹ àìjẹ̀ dáná láwẹ̀ ìlú kan ọ̀rọ̀ dáadáa ní wá ìlú pa ọkọ̀ nínú jẹgbẹ́ ọ̀tún wá nígbà látàwájú ọlọ́run àmì ah, tàbábọ̀ ọ̀nà méjì o tàbí lọ wọn àṣìrí padà ní ọ̀nà méjì alábọ́gbọ́n jẹ́ àkìlàfẹ́ ah, mú bẹ̀rẹ̀ pé àti àlìyàrí àti àrùlátọ̀ òsì láì nínú kankan nínú èjèjì ọlọ́mọdé àfún alágbọ́gbọ́ ọ̀rọ̀ so ilé ìgbà láti pápó àti kápọ̀ ní nínú tí ó sàbúrú bẹ̀rẹ̀ fún gbogbo ẹni tí ó bá Al-Madumadu والاستنشاق المضمضة والاستنشاق المضمضة ó ní ká máa komi sẹ́nu ká gbójú ìyìnì ká tó padà látà ń sálò àlá wọ́n ní ṣíṣá wọ́n ní ká fẹ́ omi sí ìmọ̀ wa ilé ìjọpù sí láì pínlẹ̀ pẹ̀lú ti máa gbára nítorí kó ṣe ńlá sọ láàrùn sí náà كان يتمضمض كان يتمضمض ọ̀dá Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń ṣe mọ́tọ́mọ́tọ́ ìmọ̀ ń bomi sẹ́nu bójìkì ṣúgbàmì nígbà tí máa ń gbà lọ́rọ̀ wàyẹ̀ tẹ́ṣì Ànábì fi máa ń ẹni tí bá ń gbàwẹ̀ ó mọ̀ sí mọ́tọ́mọ́tọ́ ìpọ̀

láti kékeré ṣòwọ́n náà ìyáṣẹ́ níbẹ̀ olówó wà lára ìrẹ́lẹ̀ láti kékeré tó bá ti ń ṣàdù àdá pàjẹ́ kí kankan kọ́sí ẹgbọ́n náà fún o má sí máa bà sí èmì ìkan ló ṣe bẹ́ẹ̀ lọ́dún kan èyí dápọ̀ rẹ̀ ó ti máa bà sí tóbi ìdọ́nà ti ṣàdù àdá ó kàn á bá mi lọ́bí sí iṣẹ́ láti bí ní bí èyàn kan kó mi ṣẹ́gun ní jẹ́ ìwọ́n tó yàtọ̀ ṣe ní ṣéèkì ní ó kà já sí ọ̀nà fún ní ọ̀rẹ́ wa ọ̀ṣẹ̀ mi ṣéèkì àbí òbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ onígbò tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi ṣéèkì náà pálílé ìṣàánú aládàmsì yìí ọ̀nà àǹkọ́ àgbàyànù adẹ́ má jù mi lọ́gbẹ̀rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ àgbàlagbà náà lọ́sọ̀ pé láàrùn bá adẹ́ pẹ̀lú máa bọ̀rọ̀ má jẹ́ gómi tó bẹ́bù sẹ́nu má ṣe yí kò máa ló ṣe mistake kan lọ́wọ́ má sì fi omi náà sí mújú kò máa ló ṣe mistake gbàgbẹ̀dá sọ́nà ọ̀nà òun ó ní jẹ́ kájúwà láàrin ibi tó fi sí múmẹ̀ tó dó gbogbo dáadáa ìlà àtìtàkúnrẹ́ ìlà àfitọ́ bá

Ọjọ́ máa ìjà sọ pé ọlá ànábí asábà mọ́ kíkì àwọn ànábí ti ń bẹnú àwẹ̀. Kódà ànábí a mọ́ lọ́bá wọn ànábí ti ń bẹnú àwẹ̀. A máa ànábí ní kápá lórí abẹ́ rẹ̀ ju gbogbo èyí tó kù lọ òkúta ní kún ṣọ́ra rẹ̀. Túnbọ̀ rẹ̀ sí aláwà ìjà sọ ni. Má ní pé àwọn ah, àǹkà tánábí ti mọ́ sí bẹ́ẹ̀ nílẹ̀ ní ti bẹ́ẹ̀ à ah, ìwọ́n lè kọjá ọ̀ lè sọ́dá. Tọ́ bá ní sọ́dá ìkàgbé lòrùn torí pé ọ̀nà tí ń bẹ lórí kí aláwẹ̀ lọ lè súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án kó lé o ọ́sùnkú lọ́rọ̀ ẹ̀rú tágbàrà rí o bá ká ọgbáwẹ̀ àrí ọjọ́ mélòó èyàn òpin sí sí fún oṣù méjì oṣù mélòó oṣù méjì àbó ti fẹ́ oṣù kan àti tútọ́ ó wá kò tọ́ sọ sí wọ́n tọ́ like ten days ló wá kò tọ́ fi gba àwọn yẹn ten to nine days ọwá ni á ah, òun ẹ̀ sinmi lọ́la wà níbi díẹ̀ restraint tọ́ bá ilé sinmi lọ́la tó jẹun lọ́la ọ bẹ̀rẹ̀ afresh wọ́n padà ó tún ka ojú oṣù méjì péré péré ìdí nìyẹn níbi ànábìṣọ̀wọ́ àfẹ́lámúnà wa ṣọ́wà bàbá mi tẹ̀síwájú fún wa pé bá lè lé àtìyàwó lé tó yẹ pọ́dọ̀ ni wọ́n tẹ́ ìfì ìdárúgbó ẹ̀yẹn sọ́ra fún ìrú nǹkan bẹ́ẹ̀ mọ́ sí rẹ̀ akóbíra rẹ̀ kúrò wọn dúró ṣe àgbàlagbà bàbá ṣẹ́lú tí ìwà àwọn yíwọ́n lè sí rẹ̀ bàbá sí sí wọ́n lè sí rẹ̀ mọ́ ìwọ́n bá lè lé ìwọ́n náà jẹ́ fẹ́yàwó wọ́n mọ́ tó ẹjí kìíní kan ah ọkọ̀ mi tí ó pọ́ntìlẹ̀ عبد الله بن عمرو بن العاص بن عمرو بن باور رضي الله عنه صلى الله عليه وسلم Ọlá wọn bẹ lọ́dọ̀ àmẹ́bí sallallahu alaihi wasallam dọ́ka fàjá aṣáàbùnì ó lọ́dọ̀mọ̀ ọkùnrin ìgbàwà dé ọmọdé bá lẹ́rí. Olúwa bèèrè bèèrè pé lójíṣẹ́ sallallahu alaihi wasallam. Ò kọ́ bí lọ ana sọ́rin, ṣé mo lè máa kí ìyàwó mi tí mo ti ń dáwẹ̀ lọ́wọ́? Anábì lára, ó lè kí ìyàwó rẹ̀. Anábì ní kí ìjọmọ́ à, láà, ó lè kí ìyàwó rẹ̀ nígbà tó bá ń dáwẹ̀ lọ fàjá ọ̀ṣẹ̀ ìfún àgbàlagbà wá dé anáàlùwà ọ̀sọ̀ gbàgbàlagbà yẹ pé àgbàlagbà yẹ wá ń bèèrè lọ́wọ́ anábì pé ó kọ́bílù wà náà sàn ìmìlá anábì tí mo lè mọ́ kí ìsìyàwó mi ti máa ń fàrẹ̀ lọ́wọ́ anábì yà kò sí tó burú mẹ́rọ sílẹ̀ níjọ̀kọ́ kan náà àgbàlá ọ̀dọ́ wá anábì ní náà àgbàlagbà dé anábì ní náà Abdullahi ibn Abdullah shi ne, "Lọ́dọ̀ rọ̀ ba'aduna ó láwọn wá wúlà àwọn báyìí pé ọ̀rọ̀ anábì ti pé méjì jù pé ẹnìkí ni wọ́n sọ pé na ìké ti dé sọ pé na fàkọ́lá Rasulullah ìṣẹ̀lá àṣọ́lá anábì ní ẹmọ́ ìgbọ́rọ̀ yìí takura wọn ṣe rágbàlagbà tí mo lóòrùn lè kí ìyàwó rẹ̀ yẹ yẹ́mù ní kò dáṣà owó lè kọ̀ntọ́ rẹ̀ mo jẹ́ pé hàtà tàbí àwọn ní ìmọ̀ sọ fábíkì yóò lálàáfíà torí pé tọ̀rí ìpẹ́ni tó gbáwá náà ti lè tẹ́lẹ̀ lára tọ́ríkù ibùn láhíà ibùn láhíà mọ̀ríkù láhíà àwọn ọmọláti jùlọ mọ̀ríkù láhíà tọ́ṣùgbọ́ abdullahi láhíà bá rẹ̀ tọ́lá nígbà èé ṣe tí a ti fẹ́ lọ́rin nítorí tẹ̀ lè máa ra ṣánàwó mọ̀dánlẹ́ṣà ìgbọ́ tí a lè jùlọ ọ̀lẹ́ṣọ́lá

ìwẹ́ sí náà àdáwò tí wọ́n bá wọn ní ìmọ̀ ọ̀nà jíjíra wọn jóná àdáwò owó wá já dáwò lánàá ju èlé ìlú ṣọ́rá náà tíra àtọ́wà ní tíra àwọn àfáà jóná kìí ṣe tíra àtọ́nà fówó rà náà mímọ̀ nítorí mọ́ mìí ní pé tíra tí wọ́n ti ké tí wọ́n kọ gbogbo àdìsí gbogbo ọmọ tí wọ́n mọ̀ láyé wọn tí wọ́n kọ sí nítorí tíra ẹ̀fà jóná sáró mẹ́kọ̀ ní àdìsí padà yíwá àti gbogbo kẹfà sọ nǹkan ilé yóò ní balance nǹkan yẹn ó mọ́ ìmọ̀jẹ́mà wọn ní ìmọ̀ lọ́wọ́ tó jẹ́ sí àwọn tí wọ́n bá fẹ́ràn àfá àwọn lásìkò yẹn ìmọ̀nà tí wọ́n gbà ní ìgbẹ́ ìgbẹ́ àfá wọn ó mọ̀ sọ láti mọ́gbà àdínkù lọ́wọ́ rẹ̀ ìfẹ́ tó jẹ́ nìkan táwọn kó ṣe rárá fún bàbá tí wọn àwọn ọmọ rẹ̀ ni àwọn ọmọ àti lẹ́kìtìlá kí lẹ́nu fa ni pé wọ́n fẹ́ ṣọ́ ìmọ̀ bàbá wọn so àwọn àdíjì tán ti gbà síta tẹ́lẹ̀ kí ìmọ̀ yẹn sì mọ̀ rí mẹ́rin ní ìmọ̀ bàbá wọn tó gbé jọ tí ìtìlá fi bá ti dé inú tó ṣẹlẹ̀ sí ìtìlàlàyé àìyí pé mọ̀ sílẹ̀ sílùkù albayanu ààrẹ tó láwọn gbí ìta àrí ìta lónìí náà ìgbé láwọn tó bá fẹ́ràn rú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì fún wa náà ni èèyàn wúyú kú bí káàkiri ń gúúsà pé ń takò àwọn ìwádìí ó mọ́ wíbẹ̀ mọ́ ẹni kan fílẹ̀ tó bí yẹ́ ti ah tó bá ẹ̀kẹ́ ìmọ̀kan ti ṣàfihàn yìí gan mẹ́ẹ̀kẹ́ bí ní kó mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ̀yà gẹ́gẹ́ tí àwọn èyí tó fi sọ lẹ́yìn tẹ́yìn kó sì mọ́ ní alùbáríkà wọ́n wà tó bá ẹgbẹ́ láti ìwò pé ní àgbà tí ó gbà ẹ́ tó so tó ní gígbìnà làtíyà ó fa sí àdìsí ní ó mọ́ ilẹ̀ àlàáfíà ṣùgbọ́n àdìsí ẹni ò ṣíkímọ̀ tó wà níbi hadithi yẹn ṣíkímọ̀ tó ń àbí ṣe pé yàrá wa Aisha náà ìgbà tí wọ́n ní alẹ́ ti bá níbi sọ̀lọ́ àṣọ́lá anábì máa ń kíṣẹ́ àwọn nínú àwọ̀ anábì máa ń ṣe bùbá ṣáró àwọn nínú àwọ̀ wọ́n wá ti parí ẹ̀ pé làkínàwó gánà àmàlákàpọ̀ lè èrè anábì lè kọ̀ntú ara rẹ̀ jẹ́ lọ ó túnmọ̀ sí pé ẹni tó bá wà nípò ẹ̀ tó lè kọ̀ntú ara rẹ̀ kì ní ìgbàlá yóò irú pòsíṣọ́nà nẹ́bí wá ní bákà nẹ́bí ó lè kọ̀ntọ́ rẹ̀ kéwàá ṣe ẹnu mọ́ ìtọ́lé mọ́ nìkan ìjá nẹ́bí ó lè bákà nẹ́bí ó lè kọ̀ntọ́ rẹ̀ ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ló ní mọ́dọ̀ lásìkò tó ju ẹjọ́ járúgbò lọ ọba àtúndé mímọ̀ ọba àti àfàndà ọba àjẹmú sí àgbẹ̀mọ̀ jẹmú sí táwọn gbogbo tó wá wọlé jẹ́ ilé mú sí ti wáyé òun àwọn ọmọ títí wáyé lọ́pọ̀tọ́ ìwọ̀n náà wọ́n náà bá máa rí wọ́n ti bẹ̀ ọ̀dá wọ́n ni kí lè jọba máa jẹ́ bẹ̀ ẹ̀lọ́yàn wà yẹ́ wọ́n bí àṣà àwọn ìṣàlẹ̀ àwọn ẹni rí àgbá ọ̀rọ̀ pọ̀ látọ̀dọ̀ wọn náà tí wọ́n fi tí wọ́n fi sọ ìlú náà àmá èyí tó dáa mú sí ní pé pàlẹ́kùn alá ṣàbàrí تحليل الدم وضرب الإبر التي لا يخشى من التسبيح تحليل الدم ìtumọ̀ tàhílì ìtàrí ẹ̀bí aláwẹ̀ tó wá ní láti rọ́nù àwọn tẹ́sì kan yá bí àwọn blood test jẹ́gbà láyé wá àláyé wá àbíyàn lè láti gba àwọn injection kan àbíyàn lè láti gba àwọn drip kan tó bá jẹ́ sí mímọ̀ ẹ̀lá yóò pọ̀sọ̀dọ̀ bí i pé àwọn bí tẹ́sùpẹ̀yà ah, tí ó bá ti ń ṣe tó ṣe pé ń dáwọn elétò ìlera gbé ilẹ̀ wọ́n fẹ́ kó máa ṣáàbù fún wa irú okun àti agbára tó yẹ kó ń jẹ́ fún wa pé òun ni ó mọ̀ fún wa àgbàrá àgbàrá ní orí òṣìlẹ̀ ìfẹ́lẹ̀ òṣìlẹ̀ ìfẹ́lẹ̀ àyíyàn wùlé iṣẹ́ mílẹ̀ ló pàtàrà ní kò sí nínú nǹkan tó gba àwẹ̀lẹ̀. mo lẹ́gbọ́n sálàyà onímọ̀fà ètò tó bá omi náà ni wọ́n ti pá sínú ara rẹ̀ bàbá wa ní hmm, ó lè jọ bẹ́ẹ̀ lóòtọ́ ṣùgbọ́n ó fi ń gba ìtọ́jú àlọ́àmà rẹ̀ ìrìnlẹ̀ sí ọláwà àlá èyí tó súnmọ́ jù ní pé òṣèké ní jọba ṣìlẹ̀ ìpàmù An ṣe gáàmà. An alhijab ìjáàmà ni Yorùbá máa ń pè ní kàdégó pàṣíkílà tó jọba kàdégó òní kọpẹ́ àwọn èyí tí ó dá nínú ẹ̀jẹ̀ ara kàyọkù lára nínú súnnà tààsọ̀nù lájígbò lè wà àwọn ọmọ ìyá wa kan ti rí báyìí rẹ̀ ọlọ́mọ́sàbáwá sọ fẹ́sùn nínú ọ̀nà tí èèyàn fi mọ́ tó lù ara ọ̀nà ọ̀nà ó sì ṣe pé odidi báàbù ní nínú tíra kò sí olè tíra àpá àti mọ́ ń ka tíra tó lè sọ pé nígbà mọ́ ń ka tíra ẹ̀sìn dáadáa kọ́ tó ka tíra láàrin oṣù kan ọ̀rìn ìpàdé ìjà kódà kan sí àárín ẹ̀mí náà lọ mọ́ ń ka ọ̀rọ̀ ìpàdé ìjà àwọn èyí tó dàbí ẹ̀jẹ̀ tó dàbí ìdọ̀tí inú ara tó lè ṣàkóbá fún àgọ́ ara wa òní wọ́n máa ń yọ jáde lára wọ́n ti wọ́n bí ń tríta ìṣàn tó pọ̀ fàndà tó dà wọn wọ́n mọ́ bí tríta ìṣàn ìrọ́mọ bí ìgbà àwọn tó mọ́ ń parẹ ní ohun ìlọ́ àmọ́ pẹ̀lú gbé ìwòrán kí mọ́ sí ìmọ̀ ń parẹ àmáwọ̀ tó mọ́ ọ́ sí kí ní dọ́bà ọmọ ó ní àwọn complaint wọ́n ní fún ní hijama tí mo ní ìkọba ìkọba wọ́n ní hijama ah, tàà ṣe fún yín gbogbo bí joint ara yìí láti ṣe ìtọ̀ nílùú ẹlòmí tó bá complaint láti hijama tàà ṣe fún yín agbárí yìí láti ṣe hijama yìí tàà ṣe ìgbẹ̀yàn orí bá ìlà ṣe kò dẹ̀ sí ìtọ́fẹ́ yọ àwọn ẹ̀jẹ̀ tó dúdú tó lè bá fún àgbọ̀ ara mo ná fẹ́ ẹ̀fẹ́ ìgbòkúrò lára àmọ́ súnmọ̀ tàbádìgbì ẹ̀lú kí yìí mọ̀ sí dáadáa ikú ilé tàbá máa ṣe ọ̀tún tí wọ́n ṣe àwọn bọ́lá ní pọ̀ tí wọ́n fi ń ṣe nìṣẹ́ àwọn sítáàdì náà ti pọ̀ ìfíkà máa ń ṣe mí lọ́rọ̀ wọn ni pé àwọn chájì sì fún gbà ní máa ń jẹ́ ìbáyìí ilé ẹ̀ríkà ẹnìlẹ̀ kan ni alọ́rin ṣe ìdámọ̀ pọ̀mọ̀ nígbà òkè òkè ẹlùmínà ni mọ̀ tó máa ìgbówó pé àbá advance german níbi ìbẹ̀rẹ̀ ìlú jẹ́ advance german ìdámọ̀ náà lẹ́bìn káwò ṣe ẹlẹ́mọ̀ gbogbo olùgbìtẹ̀ ẹ̀sùn papọ̀ mọ́ ó ti wá tó àwọn kìíní kan wà láwọn wá ń kìíní ó lè pàpọ̀ wọn bí ẹ̀gbùtò àmúlógún wọn bí 2000 ìwọ́n ti ṣe pọ́pọ́ ti láwọn kọ́ọ̀kù gbàmílítọ́ ń lò méṣe ṣàpé láwọn ayé ìyá wà

ojú pípí ní ẹ̀lá ẹ̀jẹ̀ máa jáde tẹ̀wọ́ kan kò báyìí so agbálàdà yẹn rí fi wà bẹ̀rẹ̀ olùgbèwò aláàbíà làwá ọkùnrin ẹ̀rí wọ́n lọ́nà fẹ́rẹ̀ tán wọ́n náà tó ṣàlọ́ wọ́n náà ni wọ́n lò fún ẹ̀lòmí irú ọ̀nà yẹn yóò lè bá táwọn èèyàn máa kó So, I'm not going to do that àṣìṣà olùgbòrò kọ̀yẹ̀. so yẹ́ sí ọ̀nà tán wá ń gbà lókò ní àwọn oníṣẹ́ ìjámọ̀ ti wá lónìí wọ́n ti ní àwọn wọ̀tọ́ lábẹ́ sí fún wá san gbogbo àwọn ọ̀ṣẹ́ sí ìgbìyàn lọ́tọ̀ lè jẹ́ nípa tí ìlú wọn nígbà ní ìlú àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ àmọ́lógún wọn rẹ̀ láti ní kan àwọn ẹ̀lẹ́ àwọn ẹ̀kọ́ ibi ṣúlẹ̀ rẹ̀ ẹ̀lẹ́ wọn kó bí kí ní jọba ṣùgbọ́n gba price tí ó wà ní nínú tí ṣúlẹ̀ yóò pè padà ẹni bá wọ́n bẹ́nu àwẹ̀ tó lè wá ṣe ìjámọ́ Ẹ̀rí ká mọ́ ṣe ìjámọ̀ yìí kọ́pí ènìyàn tó gba ẹ̀gẹ̀ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún wà nínú tààtà tó bá rẹ̀. Lẹ́yìn náà tẹ́wàá pàdánù ẹ̀rẹ́. Ó wá rí Nabi sallallahu alaihi wasallam kéjì ló rà pàdánù ẹ̀rẹ́ ṣe ìjámọ̀. Anábí Lima, lima, نظر من تجاوات ولا مضى صناع ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم احتجم وهو صائم يبقى النبي سيحتجم وهو صائم النبي سيحتجم ابن الماوي إلينا أعطاك رواه هذا آخر ما عليه النبي صلى الله عليه وسلم هذا آخر ما عليه النبي صلى الله عليه وسلم ثابت البناني هنا صلى الله عليه وسلم ولماذا لو أنس بن مالك رضي الله عنه وعن عليه وسلم wọ́n ni àtúntùn takrahuna ìjábàtà ìsìláàrí ṣe máa ń kó ìra ẹ̀yìn tó ń bìrì sáàmù sàábé orísàábé tó lùkù láàrin ọ̀tọ̀ sí àwọn sàábé ní wọ́n ń bá lọ́sẹ̀ ìgbè báyìí pé ẹ̀yà àfá àwọn afẹ́ jẹ́ sàábé ṣe máa ń kó ìra sí ìrìnṣẹ́ ìjábàtà ìbá pẹ̀lú àgbẹ̀ kọ́ọ̀dà láà ó ní àyíkó jẹ́ ọ̀dọ̀ ìlànà àjìrì gbà ìdá àkọsí mọ́ kó yẹ fẹ́lò bí ní pé ẹni tó bá jẹ́ pé ìdámọ̀ tó ṣe ẹ̀jẹ̀ tán gbà lára rẹ̀ pọ̀ ó ti wájú wíkì wọ́n ní ìwẹ̀ ẹ̀rí ẹ̀lá mọ́rò pé kó mọ́gbàrùn kílẹ̀ tó fà kúrò àdáfẹ́ ara rẹ̀ náà ẹ̀jù òpò lára mọ́ ọdún alọ́dí gbáwẹ̀ ó lè fèjì ó lè jàmù wọ́n ní torí ìrìnlẹ̀ bọ̀ tí ó bá ti sí ẹ̀ inú ìwọ̀n àmì ti dìbò kọ́ni afọ́ntún tẹ̀gbẹ̀rẹ̀gún lẹ́nu ṣe jáàmù tàbí sàárìm àdáhàrí tàbí sọ̀tàtọ̀ ìlàṣùgbà àjẹ́bí jẹ́ ẹgbẹ́ kó ìyá rẹ̀ ó sà àwọn ìkó ìyá rẹ̀ abúlé ìrìn àbá ìgbà tó sọ̀rọ̀ nípa ìjáàmù ó ní alfitru mímọ̀ dáfàlù wà lẹ́sà mímọ̀ onítorí pé ìtàn bá ní mọ̀ ń bàwẹ̀ jẹ́ in tí in tó wọlé sí wa lára tó ń bàwẹ̀ bá jẹ́ kìí ṣe nǹkan tó jáde kú nínú ara wa ẹ̀jẹ̀ jáde ní àbówọlé ó jáde alfitru mímá dákàtà mímá ẹ̀kọ́ albayanu wọn rẹ̀ àbájọpọ̀ àdínáàbì masọ̀rọ̀ ó ní ìnámà lùdó mímá faraj wà ní àpàdà ìjọba tó àdájẹ́ ń ṣe tí nǹkan bá jáde lára wa ló bá bàrá jù ta bá tọ́ àbá sú àbá ìrìnàmọ́jú tó bá bàrá jù ìjọba ẹgbẹ́ nǹkan tó jáde yẹn ayẹ́ ṣùgbọ́n ẹ̀wẹ̀ ìjọba àwẹ̀ jẹ́ kìí ṣe tó jáde ní tó ṣe kí ìjọba àá ìjọba wọlé yóò jẹ́ pé àbúsà ẹ̀yẹ́ tẹ́kùn dìbọn tẹ́lá àárín lọ́sọ̀kọ́sọ̀ àbá lọ́sọ̀kọ́ àṣọ́kọ́ onílábà sábìtì ìjábà ti ìsìnkú ẹni tí bá ń gbáwò kò sí láì sí gbogbo ẹni bẹ́ẹ̀ kò máa ṣe ṣètà bákan àtúràfẹ́ dáwọ́kú àtàkù kí a dáwọ̀ tí ń gbáwò lọ́wọ́ ilé yóò ní ṣe pẹ̀lú àwọn obìnrin púpọ̀ ẹni tí ń gbáwò lọ́wọ́ kò máa wá sí ìṣòjẹ àbí òṣèlú tó bá nínú ilé yìí nínú tí ó sí láì sílẹ̀ náà àmá mo fẹ́ ilẹ̀ ó ní dìgbà ní bí ọ̀rọ̀ yẹn lọ́lẹ́ àtúlẹ̀ lẹ́nu àtúlẹ̀ tó wọ́n bá ń dáre mọ́ sí ṣe rẹ̀ lọ àìyàn ìta ti tẹ́ pé the adam is holy he alhana kó jẹ́ pé tó fẹ́ tí ìṣẹ́ ọbẹ̀ níní ráìsì ní àtẹ́wà ní kò gbọ́dọ̀ dé ọ̀nà fún yẹ́ pé kò gbọ́dọ̀ sọ́dá هو لقد أبيت إلى أبي جاهل أها قلت الله كتاب آيات ولا تبع عبد الله بن عباس رضي الله عنه وعن الصحابة أجمعين أو شيء ما لم يرد ما لم يرد الخلق wọ́n ní mo ṣí láì fi kí o tẹ́sì àwọn ará wátàrùkọ àwọn ọ̀rọ̀kọ̀tọ̀ ọ̀tọ̀ bí oúnjẹ ní yóò fẹ̀ nígbà náà o lópin ìgbà tí ó bá ti kọjá ọ̀nà àmì Abdullahi ibn Abbas sọ lóòtọ́ pé ní ìrìbáyà kan, ó ní náà bá ṣe ayyàtà tọ́ àmàṣá inú mi nàtẹ̀lẹ̀. Ó ní kò sí láì fi kẹ́ ní tí ń gbààwẹ̀ lọ́wọ́ ó tẹ́ẹ̀tẹ̀ kan láti pọ̀. Àmá tàjàlógó àwùlà, kájìnà sí ilẹ̀ ẹ̀bẹ̀ta, kájìnà sí ẹlẹ́gẹ́ ọba tẹ́ bí àpò yàtọ̀ pàá fi ẹ̀kan náà ni o lè fi sílẹ̀ èyí ọjà àpòjá o lè tún padà àpò tó lè tẹnu gan ipò sí tọ́jú àmì ń jẹ́ lẹ́lẹ́kẹ̀ẹ́sẹ́ ìkẹ́ẹ̀rẹ́ sí pé kàrún ọdún àti ẹgbẹ́ ọkàn tàtọ̀ rẹ̀ nìlẹ̀ tó àwẹ̀rẹ́ jágbò tó kó bẹ́ta tí yóò sì kí ìjọba ló jìnà sí asar sun bẹ̀rẹ̀ asar ni asar mọ̀ṣúrútù ni inú àwọn ọmọdé ọ̀rọ̀ ṣọ́hábà mọ̀ṣúrútù ní ọ̀rọ̀ lọ́sọ́rọ̀ ya wa haisha lọ́jọ́ àwọn orí agnes wà rọ́gbì lọ́rin wọ́n lè ṣe bèèrè kan ọkùnrin ìjọ náà bẹ pẹ̀lú ìjọ náà wà dáàlìkẹ yóò mọ̀ ara ó lọ́jọ́ ara àbálọ bẹ̀rẹ̀ bàdá àtìlámì àbìṣà yàrá àìsà wa ní fẹ́ gbómi kan wá ìtìmọ̀ mọ̀ kan tó mọ̀ fà àlàtọ́wá ní لولا أني شاقيا لذقت nǹkan tó gbogbo ìgbẹ́gbọ́ ẹ̀yìn kí ìbá ṣe pé ìlú ìgbàrò gbogbo bá tẹ́ṣẹ̀ ráìsí ìjọba tẹ́ṣẹ̀ ó náà ti pé kí ní ìjọba tẹ́ṣẹ̀ ẹjọ́ náà gbogbo ṣe àárà tẹ́ṣẹ̀ gbogbo ẹ̀yìn tó bá ní lóòtọ́ àwọn alfáà máa ń sọ orí kan máa ń túlẹ̀ bẹ́ẹ̀ máa ń sọ sí àìṣà yìí náà لولا أن شاقيا tó ń tẹ̀sẹ̀ البيان واضح tí ìbá ṣọ́lá tí mò ń gbá bẹ̀rẹ̀ èmi ló bá ìdá tẹ́sì rẹ̀ so a lè tẹ́sì nǹkan pẹ̀lú má jẹ́ pé ṣùn padà jẹ́gbé ẹgbá ẹnu bí alágídí nà fi ló àmáṣà ìtara ah ẹwà ní ẹni tí ah ń tààrà rẹ balẹ̀ omi bàwẹ̀ jẹ́ àbí omi ò bàwẹ̀ jẹ́ tàbá ń sàdù àlá alẹ́gbómiṣẹ́nu àbá àdẹ́gbómiṣẹ́nu ó ní àdù àlá tàbùṣẹ́nu kí ni ò tó bà rẹ̀ jẹ́ ẹgbọ́mọ́dàmọ́ Bẹ́ẹ̀ tó tó tán bá ní máa ń bà rẹ̀ jẹ́ ní jíjẹ ní múmu tí ó bá ti kọjá ẹnu wa tí omi àdù àlá náà kọjá olóòṣègbè ìjọba ju àwọn sàálẹ̀ ìmọ̀ ni wọ́n ti sọ̀rọ̀. Èyí lọ́lẹ́ máa tara gbára fèsì gún wọ àmọ́sàlẹ̀ Àbítọ́ bá lè sọ wa pé omi ò bá àwẹ̀ tó lókù wà nínú nǹkan bí láti sọ́rọ̀ rẹ̀ ọlọ́pàá fún àjá àgbóyọ rẹ̀ náà ayọ̀ bákan náà alìsọ́fún aláwẹ̀ ilé sínú aláwẹ̀ ìlú àìsọ̀ àtàwọn ìtọ́ fi pé a mọ́ ń lò dáa mọ́ fúṣojú ìjó bá wẹ̀ jẹ́ àtúkọ̀ àwẹ̀ jẹ́

wọ́n kò bá fi ilẹ̀ rẹ̀ ojú òkè ṣe ibi tán ní kó eh, gbà tó kò bá wọlé fún. Àwọn mímọ̀ wọn fà láwọn ògbà òwe lókùn bàtọ́ tí ń fi ilẹ̀ lọ́nà fún ìbàjẹ́ wọ́n ní ṣùgbélé ìdáwì máa rọ̀ ṣe Islam mùsùlùmí ọ̀fẹ́ ìlú ọ̀rọ̀ tí kìí tẹ́lẹ̀ àjẹ́gbà fún lékè lọ́rọ̀ fíìrì ṣe aláti ìrìnà àbẹ́ níbi tí àwọn tó ṣàfàrí tẹ́kùnrúkọ وتلميذ ابن القيم الجوزية وما كيف سيئنا ابن القيم الجوزية إذا نشره في كتاب القيم نبتنا على أجزاء فطوي جاد البعض جاد الماء نعم. الإمام البخاري رحمه الله ما بعورة هو رأونا شاء الله رأونا شحيه وطي أنا أتي أنا بن مالك أتي الحسن البصري أتي إبراهيم أنا ما بيتك أتعويه ìkọ̀sọ̀ Ibrahim Tafai wọ́n a níláyìn fi ń bí káláwò lé sí ìlú ṣùgbà Kí aláwẹ̀ wọ́n máa gbàwẹ̀ lọ, òun wá mú àgbóhùn pọ̀, ó wá wọ́n ní tó ti ìlàdà, ó wá ń dà sórí. Mo ló, ó ṣe kí ni ó dà sórí ìjábọ̀ ó lọ́lẹ̀ ìlú bá rẹ̀ dá kò bá rẹ̀ inú dé inú ṣàrí bukari alìbábí bukari àríra wọ́n sọ lọ́rọ̀ wọ́n pé báàbù yìí báàbù pé wíwẹ̀ aláwẹ̀ káláwù mọ́ wẹ̀ wà bá ní dábùn ọmọ ìjọba àwọn ọmọ ọmọ bá ká ní kódà ìjọ kan Abdullahi ọmọ omi ó wá ti gbẹ́ Nǹkó wa dàbí òun lé pọ̀ tó òun lè wá dámi lásán sórí. Ó wá dá omi ẹ̀ sí jẹ́ aṣọ. Wọ́n ló wá tó kó orí rẹ̀ ní kọ́bà orí rẹ̀. wọ́n sọ ìṣẹ̀ ìgbẹ̀ náà. Ẹ̀wọ́n ni wọ́n pé àwọn olàbùrọ̀ wá dámi sí jẹ́ aṣọ ohun mọ́rú òun tó tí a bá dé òun mọ́ tàbí Màdínà ọgbà tó ń bí yọ́n dìí à ń tàtà tọ́ sángbà ní wọ́n fi hajji jọ ní ẹni tẹ́lẹ̀ táwọn wà láàpùsẹ̀ tàbí múnà àwọn abẹ́jẹ́ ti wá láwà sọ̀fíṣẹ́ láti ọdún ìlágbára rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n dà sí ìjọ ìsáwọn ẹgbẹ́ mi blọ́ọ̀kù tó jẹ́ blọ́ọ̀kù tó jẹ́ ice block bá jẹ́ jẹ́ tó jẹ́ láàrin five minutes ó yọ ojú ó yọ ó ti kíni di orí ìlàṣù blọ́ọ̀kù tó agbóhùn náà wá lọ gbogbo ẹ̀ka lọ sọ́pàá wá parí àìsàmọ́ ọmọ wá ní ó ní ẹni nìkan adọ́rin ìjọ tí mo sọ yìí ọgbọ́gbà mọ̀ṣáyọ̀ lájọ́ ń bọ̀ tàwárí mọ̀ yà ojú ọ̀nà blọ́ọ̀kù tí ọmọ rí ọmọ oríṣẹ́ ìkàwà yìí ohun òjúwà àwọn àti àbáṣe blọ́ọ̀kù báyìí ló gbé láyé òun láti gbà pé ìjọdún ti wáwọ̀ ó gbé pàríwá báyìí èmi gbà kan lọ́wọ́ rẹ̀ ní tí wá gbà àwọn méjì láàájọ́ lọ àwọn gbé blọ́ọ̀kù tí èèyàn lè kí lọ́fà gbé àgbè lọ́wọ́ fún mi tẹ́sí tó gbé lọ́wọ́ sí náà tó gbé sórí ẹni ó tó gbà á so tí wọ́n bá rò kórùn kan mú yà ní òmùkọ́ ní mú bí oòrùn lè bára tó ókè wọ́n láti jẹma èrè pa àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ ká ókè àsìkò tútù ni wọ́n lọ ọ̀dẹ́ mọ́ ẹnìkan mọ́ yíwọ̀n fi ti pẹ̀lú ọ̀rọ̀ mi máa ń bá máa ṣe أها فدخل شعبي الحمام وهو صائم أها فدخل دخل شعبي الحمام الشعبي عليه رحمة الله قلنا أول حمام ذاك الأول قلت قلت وأنواع قلنا أول قال الحمام أها أبحث بين الصلاة والتفاوض للصائم الحسن البصري الحسن البصري رحمه الله ó ní láti aṣàbìlì mẹ́dùnmọ́dọ̀ ti gbọ́ta bá ń tó bí ìsà بودي بودي. ń bẹ̀rẹ̀ kó tàbí tútù sára kó wé tààrà ìlú ẹ̀mí lọ ọlọ́rẹ́bí ṣe lọ́wọ́ sọ́nàmù gẹ̀rẹ̀ tó jọ ìjàrà pátápátá àdọ́bì gẹ̀rẹ̀ mẹ́rin da omi sórí òwò àṣọ́ in àdọ́bì sí ìgbàwò mítàlù àtọ̀ èyí tó sì máa nẹ́bì ìdámi sórí ní tẹ́lígbà tó ń gbẹ́ pọ̀ òǹgbẹ́ pọ̀ kò fẹ́ mú omi àdọ́bì ó wà da omi sórí àwọn òbí nàbí ha àti ká nígbà bá so Islam yìí èyí ṣèlè ọlọ́run ọba fẹ́ fún wa mẹ́rin kí ló fẹ́ ìdẹ̀rù ṣùgbọ́n ọjọ́ mọ́ sọ pé ẹmẹ́gbẹ̀ lẹ́yìn tó rù bá ti ẹ̀kú látàrí àmẹ́gbẹ́ ti rẹ̀lú ẹ̀rí látọ̀lá lẹ́gbà Muhammad sọ̀lá lọ́tún ló sì pàápàá tó sì pọ̀ tó túnmọ̀ sí pé ẹni tí ń bá ń gbá wẹ̀ kò sí láì sí ó dàmì sórí kò sí láì fún fún mi òfin mi wẹ̀ abẹ́lọ́wọ́ bá ọlọ́mọṣẹ́ àti ọmọ àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣàlékún dáadáa المتعلقة بالصيام هو أفضل question وهو عندي إن شاء الله في الدرس القادم عام الرسول باب يريد الله لكم اليسر فلا يريد بكم àwọn islam àwọn tí ممكن يصير fi ṣe ẹ̀jẹ̀ fún wa ọba ní tọ́lọ́wọ́ bá mo wá ṣàkíyèsí kan fún yín lánàá ní ìpadà gbogbo mo ṣe bọ́dà kí mo yan náà ìwà bàbí ìyá mo ní bí ata bá tètè dé láti lẹ́kọ̀ọ́ dáná a sì dáṣù ní ìrọ̀lẹ́ bóyí náà sì gbà sí gbogbo ní lánàá láti ṣe bá ní kó ní ọ̀nà ìgbà àtúgbà ìgbẹ́ ọlọ́mọ àgbàríkà sí gbogbo náà ìyẹn ni wọ́n bára àmọ́ lóde ó dàbí pé lẹ́kẹ̀ ìwọ̀n kan mo ní láàárọ̀ ìṣọ̀ náà mo wá ní pé ó yẹ kí n ti dé títí àṣọ tó dárò sí wa ní ọ̀lẹ́ ìtòrí jẹ́ agbẹ́fà torí ọmọdọ́nù ọjọ́ díẹ̀ tó báyìí àmọ́ àti ìgbẹ̀ pẹ̀lú ìjìlá àwọn ilẹ̀ bá ta ó ti ẹmọ kò sí bí ilé ìbá ọ̀pọ̀ ilẹ̀ ìtọ̀kadì tó bá ti ń kò sí bí ilé ìlàtọ̀kadì ilé ohun gbọ́dọ̀ bá ní àsìkò padà gbogbo wa nínú lọ lẹ́lọ́tọ̀kadì àmà ẹ̀nà láàrẹ̀ ṣọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta tó kù ìfowó ká pa ìjìlá ó wá fún mi pé ọjọ́ ká ní dáwọ́ kékeré kan lórí tíra ìyá ọmọ náà káfí kẹ́kọ̀ọ́ pàbù láti títàrà rí nínú Ramadan àtàwọn àtàwọn ìgbà àmá káfí ní kí ní àpàrí èyí ìyẹn òmìnà àwọn ilé ìparí tàbí ṣe yóò ọlọ́wọ́n mọ̀ láti pọ̀ nílé yẹn ìṣà àwọn ọlọ́mọ alára ti kò dé lónìí bí mo ti ṣe mọ̀ àti bẹ̀rẹ̀ láti àṣẹ ọlọ́mọṣà fún alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀ṣọ́ ìlú ọmọ ọ̀ṣẹ́ ìlú ọmọ aláṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ bá wá ní ẹṣin bẹ́ẹ̀ sí so a lè rí píparí àwọn ọjọ́ ọlọ́mọṣẹ́ ṣẹ́gbẹ̀. tọ́ì ọmọ ìṣọ́ à wà ìtàkọ́ ìlànà fọ́nà ló ń já Yeah àìbèrè ní pé àpá àtọ́wọ̀ nípa lè ṣe ṣáà ìyàníká fi omi sígbó ẹni tó bá jẹ́ pé tó bá fi lè mú omi àgbàlá báyìí tó bá kọ̀ wọ́ra fi báyìí omi yóò dé ìlera kòkòrò nípa fún bí wọ́n bèèrè fún ìbọn jẹ́ ìgbà rẹ̀ bóyá omi yẹn yìí òfin ni wọn lára ẹni bá ti wà nínú situation bẹ́ẹ̀ òun ò ní máa fi sí mójú ilẹ̀ àmọ́ yóò gbé sọ pé òun pé àkóso àti lọ́ọ̀ sí orí báyìí èyí ò lè ṣe lóṣù náà bá wà fún ẹni kan bèèrè lọ́tọ̀ọ̀tọ̀ àwọn obìnrin assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹni is donation of blood blood fast ǹjẹ́ ká lọ donate ẹ̀jẹ̀ ló gbà àwẹ̀jẹ́ àbí kò bá ó jáde lọ́rọ̀ lẹ́ẹ̀kan lẹ́nu ìrọ̀lọ́dún ìtẹ́lẹ́gbọ̀n sí dáadáa kò sí láìpí tẹni tí ń dáwẹ̀ ní ìlú lékè bọ́rọ̀ wá tí ó tó lè jẹjẹ rẹ̀ a ló pẹ̀ ìgbà tó bá ṣe pé kò ní ṣàkóbá fún àwẹ̀ káṣì tó lè àwọn onímọ̀ ní majority ni wọ́n gbà pé kò sí láìpí ká tó lè jẹjẹ àwọn kàtà àníjò méjì ara wa ń bẹ lóòtọ́ àmọ́ wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ́ ní reproduction táa bá donate ẹ̀jẹ̀ nífò ìmí orí produce para pẹ̀lú ìgbọ́rọ̀ wọn bá àti pẹ̀lú àṣẹ ọ̀nà ẹ̀jẹ̀ ó tún máa ń pọ̀ lára ẹnu ní ìdílé mú pé àfikún tí ó bẹ̀ wà lẹ́ni tí ń gbàwẹ̀ tí wọ́n nàbá wà ní situation gbẹ́ ó lè donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó wá mọ̀ pé nígbà tẹ́yà bá sì lọ donate ẹ̀jẹ̀ nínú condition tí máa ń wà ń bẹ́ẹ̀ nígbà tí ó wọ́pọ̀ lọ tó kó bíṣẹ́ ní márùn náà kan ìwọ́ náà pé tébù ní yíwọ́ ẹnu mi tó bá sì fẹ́ yíwọ́ kó sáré mọ sí bíríkì wọ́n ní ká lẹ́nu yẹn tó tó ti tàṣọ ìtọ́ àlẹ́ ìjọba ti jẹ́ ìjọba ìgbòrí ìṣúgbà náà tàbí gbogbo ó dẹ́yẹ ọmọdún àmọ́ tó bá fi tẹ́sẹ̀ tán ni pé kò lè gbé lára bóyá omi tó pọ̀ lámù gan tó bá donate gan ní tó yíṣẹ́ kúnlẹ̀ gan ó sì gbé ilé iná ṣíṣà ìjú ọmọ ọ̀tá ara ẹni gan ní collection of blood samples does it also break fast nígbà tá bá ti lé ẹ̀rí donate ẹ̀jẹ̀ sáàmpù ń gọ́ èyí ò jẹ ìdámọ̀ kankan jẹ torí mílò náà ni wọ́n gbà bí sáàmpù tó nǹkan tí wọ́n máa ń gbà níbi yẹn fẹ́ college alákọ̀ọ́ṣà fún náà tọ́gbà níta ẹni tó wà nípò jẹ náà Ẹni ṣe state ẹgbẹ́ ló wà ní àbúmọ́ state ẹgbẹ́ ló wà. Ha? State ló wà dẹ̀ máa ẹgbẹ́. Wọ́n ẹgbẹ́ yẹn lọ yí dáadáa. Kìí ṣe ẹgbẹ́ tí Mùsùlùmí ò wá ní ìtòkú pẹ̀lú rẹ̀. Àbíjò para para pàwá, àbíjò lè pàwá lọ́wọ́. Àmẹ́gbẹ́ pé kò lè bí ẹ̀nà. Ẹgbẹ́ pé kò lè gbé àlàkọ̀ọ́. Àmọ́fò tẹ́gbẹ́ pé kò kò sì jẹ́ kí pé kò lè jùkú sí dáhùn mùsùlùmí bá wà lọ́dún kan àbúgbọ̀rí látara bí aláwọ̀ tara àbúrò ìrà dáhùn jẹ́ nípa nílé wà kí ìyèkú ẹ̀ pẹ́lú kan àwọn olùgbòjú ẹ̀rọ afẹ́ ọdún jẹ́lá ní àbúyẹ́ kẹta ní bọ́ta síta ó ti bọ́ta báyìí wá padà lẹ́nu sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ah, ànẹ́bì rí àwọ̀ ah, òpé ẹmọ̀ confusion lé pé kí wọ́n pọ̀lọ̀ wẹ̀ náà ni àbí àbáyé ah, máa pàkó ìrà ọmọ tí ń rí àdájọ́ àfọwọ́ kọ́ àbúrẹ́ra lọ́wọ́ báyìí àbúrẹ́ra wọ́n ń tẹ́lẹ̀ yọ ọwọ́ kú òjò ọwọ́ àdájọ́ ìṣẹ́ ẹ̀kí ìgbàwà ìṣẹ́ àdájọ́ náà ló rẹ́ṣẹ́ àdájọ́ tí wọ́n ń jẹ́wọ́ lè mú dáadáa ohun àdọ́ ń pàyẹ lọ́nà sọ́láwà àdájọ́ sọ́lá àbúrẹ́ra ọwọ́ àbúrẹ́ra fẹ́ níbi àdájọ́ àbúrẹ́ra wò pé títí lọ tàbúrà fi rò bẹ́ẹ̀ ó náà wò pé ah, mo mọ̀ ní jẹ́rẹ́ bàtà kò sì ṣe é ṣòro arẹ́fúnra jẹ́rẹ́rẹ́ àwọn jẹ́rẹ́rẹ́ àti ìdíṣọ́ àmọ́ àbúrà àdẹ́mìdáfà àwọn ọmọ ìgbọ́wá sí kò kò níláwọ̀ èèyàn wà àdẹ́mìdìbọn jáwọ́ àti lójú jáwọ́ èèyàn jáwọ́ èèyàn ìwà tó tó wáyé ah, àwọn òrẹ́ rádà wọ́n lè gbọ̀pọ̀ mọ́ tí ó rẹ̀ ní àbẹ́mì tó tún sáré ní ìfẹ́ ìyà àwọn òrẹ́ rádà yìí náà á gbọ́lọ́wà olífẹ́fẹ́ ní gbogbo àbú òrẹ́ rá tọ́ ọ̀sá mi mọ́ tí ó rẹ̀ ní àbẹ́mì ń wà ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ níjọ́ kan tábù rírá béèrè béèrè kan lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ni mo ti mọ̀ pé ẹnì kan ò ní ṣáájú rẹ̀ òkú rírá béèrè béèrè lọ́wọ́ mi ìwọ ọlọ́pàá pọ̀ pàwájú ọmọ kí n lè rí ọ̀rọ̀ níta abẹ́ni bá ń gbà fún òrírá ayé ẹni ló ń pàtẹ́ mi àbúrò rírá yìí tó wá dé padà ojú wa wọ ẹ̀jẹ̀ náà

kò lè kírun láì sí ìwọ̀n ìjẹ̀nàmà mọ́rọ̀ bóyí wà ọ̀yìnlá ọ̀tà àlàáhù ẹni kan bèèrè nínú àwọn obìnrin pé when we say the husband can kill the wife but okay don't fast but if they are if they trespass okay trespass is it the both of them that will face the consequences or the consequence ìlú ìbéèrè ilé ọdún pẹ̀lú ọlọ́run sàrípa ìbáyìí pẹ̀lú ìbéèrè. a ní kan mọ́ kí sàrà wọn lẹ́ẹ̀kan a wá kí sàrà wọn wá yíwọ́ ṣọ́pọ̀ nìkan ló dára ní àdíjàwó ìyàwó lọ dára ọlọ́sẹ̀kẹ́ jama àti wọn wó ọlọ́sẹ̀ tí wọ́n jẹ́ sọ pé a èmi ò ṣe o tóbìnrin bá lóhun òṣè tọ́kọ bá pọ́ sílẹ̀ pé ọmọ òdí gbàgbà rẹ̀ gbogbo ìpínlẹ̀ ìsìnkà nílé kọjá bá ń gbogbo agbágbá fún òkúta akátọ́lọ́ tó bọ̀ ìpàtí wọn àwẹ́ obìnrin ní pàtẹ lọ́nà àmá kò ní sàn bàbá orí pé ọkùnrin ló ṣe kí ni ó jẹ ń pa owó kan ṣẹyọ kan lẹ́yìn àmàdá àmá wọ́n gàdí àwọn èèyàn méjì ni ó gbà jẹ to gbé wọn kọ́jú lọ́nà ẹ̀rú tó jẹ́ pé gbogbo àwọn eré pàtí lè pápá òun pé yóò máa èèyàn máa question tó wá látọ̀ àwọn pẹ̀lú tó what is the best age for a girl to marry islamically age wo ló dájú ọmọbìnrin ó máa rí àwọn olúbẹ̀rẹ̀ báyìí dámọ̀ rí rẹ̀ tó bá tí láwọn ọmọ àwọn ọmọdé nínú àwọn àìsàn bí ń béèrè ó sì dáa ó sì dáa tó ń gbé nígbà tẹ̀ pé ní ọlọ́wọ́ ń ṣàlékún dáadáa tó ń gbé ó ṣàlékún ìmáyé. ọmọbìnrin mùsùlùmá ìgbà wo ló dá ó máa lò èyí èjì kọ́ la fi sọ èjì kọ́ ní kí jọmọ́ kọ́ la fi sọ. tọ́mọbìnrin bá ti bàdágà tó sì lé tó yẹ kéèyàn lé ó àmọ́ ní condition condition ti pé ọmọbìnrin kọsán mọ́ bẹ́ẹ̀lì kọsán gbogbo àndéjì papọ̀ mọ́kọ̀ lẹ́ta ọfẹ́ déjì ẹ̀lẹ̀fẹ́ sọ́kùnrin wọ́n ọmọkùnrin náà mọ́kọ̀ lẹ́ta ọfẹ́ déjì sọ́kùnrin o mo kà ní ìdìmẹ́ ń lómi ọ̀ la yóò tà àwọn ahàdùkùn fi ra'sihi bi miqyatin min hadith khayrun lahu min an yamassa imra'atan la tashrik ká máa fi gbò ọ̀bẹ abẹ́rẹ́ ká máa fi gbó agbárí rẹ̀ láì ó lóore tó kọ́ ọ̀fọwọ́ kan obìnrin tí ó lẹ́tọ̀ sí ọ bẹ́ẹ̀ ni wọ́n bèèrè ní àkọ́fọwọ́ kan obìnrin tí ó lẹ́tọ̀ sí ọ tó bá ti tó àkókò sí ìbọn wọn àdìsí ìmọ̀ rẹ̀ tàbára sọ̀rọ̀ age ní òfin ìgbúnisì ní Nàìjíríà wà ní gbogbo ọmọ tó bá ń máa who less than 18 underage ni wọ́n kàpọ̀. Wọ́n lè ṣùgbọ́ ẹni bẹ́ẹ̀, ó lè jà lọ ní ẹgbẹ́ o. Bọ́lá ní ọkùnrin bẹ́ẹ̀ ó lè bàrà rẹ̀ mẹ́rin. Tó bá ra wọn tí wọ́n tẹ́lẹ̀ hàn lè mọ̀ nípasípa náà bá tún wá lọ rí máyàn ìjà tí ní lóúnjẹ ọmọ. bá lọ jẹ́ kó wà ọ̀dà 18 ṣùgbọ́n àwọn advice àwọn ọmọ wa lóbìnrin látòkúta wà ní gbogbo ọdún bá fẹ́ máa ṣe in halal way in what halal way Ma máa jẹ́ ẹnu àwọn tó jẹ́ kò tẹ̀kù láti àkùdá wọ́n ní boyfriend ẹni bá jẹ́ tó ló fẹ́fẹ́ ìbádájì ọ̀ṣọ́kúnlájì ọ̀fẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí mọ̀ràn ìbífẹ́ nígbà ọmọ obìnrin wa ìmọ̀ràn gbẹ̀yàn ọmọbìnrin pátápátá ọ̀bẹ̀ni pé kí ó rí àpọ̀ọ̀sẹ̀ lè ṣe ọjọ́ ọmọ bíbí inú mi ní àbí ìṣòro bíbí inú ìmọ̀ràn ìlú àkókò àṣìkò ìwọ ọmọbìnrin tó bá fẹ́ márì make sure pé o ti rú rẹ̀ lágbára ìmúlò ti rú rẹ̀ rú rẹ̀ lágbára ọmọ tó lọ ní ọkọ̀ àdáwò ṣe ń bẹ̀ẹ́ sáré ó bẹ̀rẹ̀ pé bó ṣe sáré lọ náà lọ́dì gbẹ̀yàn ọmọ wà yí àìbáyé irú àwọn ẹgbẹ́ ìrìsì ní ọwọ́ náà ní ọ̀tíntọ̀ lápọ̀ padà sí bàbá rẹ̀ wọ́n fi at the age of 18 yóò padà sílé at the age of 21 ìgbà tí ó dé padà at the age of 21 ọmọ méjì ti bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀yà tàbí ó fẹ́ mọ́ ní òdìdà abúlé ti táwọn òbí rẹ̀ lọ wọ́n fẹ́ ní at the age of 1920 yóò padà wálé at the age of 25 kí ló dé kọ́nù kọlẹ̀ náà lè kòkè mọ́nà ọmọ méjì mẹ́ta mẹ́rin ṣe pẹ̀lú wọn ìyàní oṣù pẹ̀ tó jìnà ní ìṣẹ̀pẹ̀ àmọ́wọ̀ ọmọbìnrin tó bá ti ró rẹ̀ lágbára ọkùnrin gùn ní gbàdúrà fún ìkúṣùgbò ẹ̀ tó ọ̀gọ́ agbára tí ń wí kèé ṣọ́rọ̀ ọmọ náà lọ́rẹ̀ kọ́ sí lọ́ọ̀fẹ́ mọ́ aṣọ́ ọmọ pọ̀ ogun alkùnránì oúnjẹ́dúlá rẹ̀ ha kùnránì sórí gbọ́n kùnránì ká mọ́ kí ń táà kí ń tán pè kéwú lẹ́yìn yẹn kàwé gbogbo àfà ọ́dí ọ́sẹ̀ sígbòrò wọ́n mọ̀ ní ọkà tọ́nà bá ń wá lẹ́kẹ́ tó ní skìdì kan inú tẹ́lọ́rì tó wá sọ lẹ́ẹ̀kan rẹ̀ ọlùwá kọ́ngbà náà ọdún máa sọ́ọ́rán ọdún lè gbé ọ̀tún lè ìwọ́nàmọ́ àwọn tí wọ́n dáná ojú wọn pẹ̀lú ọ̀tún lè ti pé sí ọ̀tún mọ́ṣẹ́pọ̀ tẹ́ ó ti rú rẹ̀ lágbára wá gbọ́ o ìwọ́nàmọ́bìnrin tó bá ní gbogbo agbára tí mo kàálẹ̀ wọ́n lójú pẹ̀lú rẹ̀ ọ̀tún pẹ̀lú rẹ̀ ọ̀tún lè pẹ̀lú ọ̀pọ̀ wọ́n tí ní kìnnìkan bá ṣe ṣẹ́rí obìnrin tí obìnrin tó tó on her own ohun gẹ́gẹ́ lágbàá tó rẹ̀ níjọ́ tí ìgbèlágbà bá ti wà ní ọ̀rọ̀ rẹ̀ kódà táwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń dẹ̀ pé á ẹmọ́ ìlú ti ilé ti owó ẹni ma lọ wà látọ̀ fún ẹni olé gan ní ìfẹ́ a ní ìṣẹ́ máa ẹni ó lọ́jọ́ lọ ní tí ó padà jù yẹn àmọ́ ìwọ́ tó fẹ́ tó ń pìpì ẹ̀rí ọmọbìnrin ọjọ́ ma kí wọ́n bí òjẹ́ bí tó ń pè pé ẹ̀pọ̀ fẹ́ márì náà bí rẹ̀ mú ṣe ń bẹ́ sọ ìpé ṣòun ti ma kí náà ṣe kùrá ní ti gbóòrí ṣe tànàwí ààrẹ ṣe ti ń lẹ́jú tàbá ti dálágbá kalẹ̀ fún oníṣẹ́ sáàdì ìjọba àwọn ilé ìṣàbù fọ́nú pé kọ̀ndíṣẹ̀ ní kalẹ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́gẹ́ ìtẹnu máa mẹ́wọ́n bí ní òní gbogbo ilé yóò lọ ní ọkọ̀ manakai kódà àbárí kó wọ́ ìgbéyàwó rẹ̀ àmọ́ tó ju wá ń láyé lónìí jẹ́ ká mọ̀ pé àwọn obìnrin ò fẹ́ níbálì mọ́ tó tí ìbá ti fẹ́ bá jù pé ní ó lè kò gbọ́rọ̀ tó lẹ́nu ìṣẹ́ kó lé ó wò ní pé kí ló fẹ́ kú sí ọba yóò wò ní pé kódà yóò máa rí ní pé ya bí ṣùgbọ́n lọ́mọbìnrin náà tó bá strong tó lágbára tó ní nǹkan tí èèyàn máa ń ní lọ́wọ́lọ́wọ́ tọ́pùn ní bá dẹ́rù pé á ah, ẹ̀mì ìdẹ́ ti kiri ní wájú òun ah ìwé ẹ̀kọ́ ti ń bẹ lára ọmọbìnrin tó bá wá gbé pàpọ̀ ọmọ mi ń kọ́ ṣẹ̀rí ìfọ́ra ó Religion with religion and something from experience. Àwọn abí ẹ̀yìn jẹ́ ìṣọ́ jẹ́ bèèrè bèèrè àdúgbọ́lọ́dọ̀ ọlọ́. Àwọn náà ti máa sọ ní pé àwọn abí. Láàrín àwọn náà wà nípò àwọn ìyàwó àti wà rẹ̀ kọjá. A máa dúgbọ́lọ́ bá náà ti ní experience níwọ̀n bá pé ha! Sọ ni ìwọ̀n tó bá jọ máa kéwú bí àbọ̀ ọjọ́ máa bíbí ọmọ ẹni tí ó bá fẹ́ ọmọ lọ́dọ̀ ọ̀sẹ̀ ní gbé ẹ̀ àwùwádìí rẹ̀ mẹ́gbọ́gbọ́dẹ̀ ah, àwọn ṣáàjú àrídájú ṣáàjú rẹ̀ ọwà pẹ́ àwọn ọmọdé wa tán ọdún kan ọdún méjì ọwà lè wọ́n bọ́ta àwọn wàdẹ̀ ó wà padà wálé ìwà dàdọ́rù pa àwọn láti máa fọ́ wọn padà láti máa bá wọn tọ́ ọmọ tán fífò ọmọ tó gbọ́gbọ́gbọ́ tó mọ̀ sí ṣe ẹ̀yàn ọmọbìnrin ẹjẹ́ kò ní then marry when it is your time. But at this stage, mójútó kéwú ẹ̀, mójútó ìgbé ẹ̀. Nígbà tí ó bá bí bá ní pọ́pọ́ 2021, wà ní pé ìtẹ́jú dé pẹ̀lú ògbòrọ́dọ̀ lọ. Wà ní pé à ìfà ti dùnú àtàrí ọ̀ láti fa ẹgbọ́pọ̀. Ọlọ́run sàbà àti ọ̀rọ̀. Ọlọ́run ní ṣe dáadáa fún gbogbo wa. So ẹgbájú mẹ́kọ̀ọ́ yìí. Gbogbo wọ́n mọ́kùnrin kéńgbé náà

àwọn náà ti àtàwọn ilé àti wọn ìṣòro wáyé ọ̀pọ̀ bá àti wọn bára rí ọlọ́run ṣàlùwà tí ẹgbọ́rọ̀ tó bá ti tó táì tí wọ́n mú sọ fún yírí tó bá ti tó táì tí wọ́n kó márì sọ fún ẹkùnkùn márì tí dá bí àti mọ́ mẹ́ tí wọ́n bá fi náà ṣe kàmọ́ gbàdúrà wí lọ́nà jẹmọ̀ lórí wọn pẹ̀lú ògbó ọlọ́run máa fi láńṣẹ́ tó bá ti lè ṣe ó ṣe gígí jẹmọ́ tí mi ìdẹ̀rí tó ní rẹ́pọ̀tù kò ti pọ̀ lẹ́nà àtọmọ ìgbèrè pẹ̀lú ṣùgbọ́n bá rẹ́pọ̀tù ààrẹ jẹ́ lọ́dọ̀ ní o mọ́jà mú ẹ fún yẹn jẹ́ rẹ́pọ̀tù tó gbọ́rọ̀ ní tí máa fi ṣe nǹkan yẹn fún inṣàlá kọ́nà máa ti gbogbo wa ó ní pé kó jẹ́ tó bá ti wá tó táìpù rẹ̀ máa kẹwàá ṣáà tó tó ti já kí ni wé ṣe

àmọ́ àwọn ọmọ kọ́lẹ́tà tó bèèrè lọ sí ìlú pẹ̀lú ọ̀dá aláwọ́dá paráboyọ̀ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك